Iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹjọ. Sọ́ọ̀lù bá wọn lọ́wọ́ sí ikú rẹ̀. Láti ọjọ́ náà ni inúnibíni ńlá ti bẹ̀rẹ̀ sí ìjọ tí ó wà ní Jerusalem. Gbogbo àwọn onígbàgbọ́ bá túká lọ sí gbogbo agbègbè Jùdá àti Samaria. Àwọn àpọ́stélì nìkan ni kò kúrò ní ìlú. Àwọn olùfọkànsìn sin òkú Stefanu. Wọ́n sì ṣọ̀fọ̀ púpọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n sọ́ọ̀lù bẹ̀rẹ̀ sí í dá ìjọrú ó ń wọ ojúlé kiri ó ń fa tọkùnrin tóbìnrin jáde lọ sẹ́wọ̀n àwọn tí wọ́n túká bá ń lọ káàkiri wọ́n ń wàásù ọ̀rọ̀ náà fílípì lọ sí ìlú samaria kan ó wàásù fún wọn nípa kristi àwọn ènìyàn ṣúbọ fílípì kí wọ́n lè gbọ́ ọ̀rọ̀ tí ó ń sọ wọ́n sì ń rí iṣẹ́ àbàmì tí ó ń ṣe nítorí àwọn ẹ̀mí burúkú ń lọ ogun bí wọ́n ti ń jáde kúrò nínú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bẹ́ẹ̀ ni a mú ọ̀pọ̀lọpọ̀ àwọn arọ àti àwọn tí wọ́n ní àbùkù ara láradá inú àwọn ènìyàn dùn púpọ̀ ní ìlú náà ọkùnrin kan wà tí orúkọ rẹ̀ ń jẹ́ Símónì tí ó ti máa ń pidán ní ìlú náà èyí jẹ́ ìyanu fún àwọn ará Samaria wọ́n ní ẹni ńlá ni ọkùnrin náà gbogbo ènìyàn ló kà á kún àti àwọn ènìyàn yẹpẹrẹ àti àwọn ènìyàn pàtàkì wọn wọ́n ní. eléyìí ní agbára ọlọ́run tí à ń pè ní agbára ńlá. tẹ́lẹ̀ rí ó ní àwọn ènìyàn kà kún tí idán tí ó ń pa yà wọ́n lẹ́nu ṣùgbọ́n nígbà tí wọ́n gba ìyìn rere tí Fílípì wàásù nípa ìjọba ọlọ́run àti orúkọ Jésù Kristi gbọ́ tọkùnrin tóbìnrin wọ́n ṣe ìrìbọmi simoni náà gbàgbọ́ ó ṣe ìrìbọmi ni ó bá fara mọ́ fílípì nígbà tí ó rí iṣẹ́ àbàmì àti iṣẹ́ ìyanu ńlá tí ó ń ṣe ẹnu yà àwọn àpòstólì tí ó wà ní jerusalem gbọ́ bí àwọn ará samaria ti gba ọ̀rọ̀ ọlọ́run wọ́n bá rán pétérù àti johanu sí wọn nígbà tí wọ́n dé wọ́n gbàdúrà fún wọn kí wọ́n lè gba ẹ̀mí mímọ́ nítorí ẹ̀mí mímọ́ kò tí ì bà ẹnikẹ́ni nínú wọn ìrìbọmi ní orúkọ olúwa jésù nìkan ni wọ́n ṣe lẹ́yìn tí pétérù àti johannu ti gbé ọwọ́ lé wọn wọ́n bá gba ẹ̀mí mímọ́ nígbà tí simoni rí i pé ọwọ́ tí àwọn àpòstélì gbé lé wọn ni ó mú kí wọ́n rí ẹ̀mí gbà ó fi owó lọ̀ wọ́n ó ní. ẹ fún mi ní irú àṣẹ yìí kí ẹni tí mo bá gbé ọwọ́ lé lè gba ẹ̀mí mímọ́. ṣùgbọ́n pétérù sọ fún un pé ìwọ àti owó rẹ yóò ṣègbé ó rò pé o lè fi owó ra ẹ̀bùn ọlọ́run o kò ní ipa tàbí ìpín nínú ọ̀rọ̀ yìí nítorí ọkàn rẹ kò tọ́ níwájú ọlọ́run nítorí náà ronúpìwàdà kúrò nínú ohun burúkú yìí kí o tún bẹ olúwa kí ó dárí èrò ọkàn rẹ jì ọ́ nítorí mo wòye pé ẹ̀tanú ti gbà ọ́ lọ́kàn àti pé àìṣòdodo ti dì ọ́ lẹ́wọ̀n Símónì dá Pétérù lóhùn pé. Ẹ gbàdúrà sí Olúwa fún mi kí ohunkóhun tí ẹ wí má ṣẹlẹ̀ sí mi. Lẹ́yìn tí Pétérù àti Jòhánù ti jẹ́rìí tí wọ́n ti sọ ọ̀rọ̀ Olúwa tán, wọ́n padà sí Jerúsálẹ́mù wọ́n ń wàásù rere ní ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé ilẹ̀ Samaria bí wọ́n ti ń padà lọ. Áńgẹ́lì Olúwa sọ fún Fílípì pé. Dìde kí o lọ sí apá gúúsù ní ọ̀nà tí ó lọ láti Jerusalem sí Gaza. Si aṣálẹ̀ ni ọ̀nà yìí gbà lọ ni Fílípì bá dìde lọ ó bá rí ọkùnrin ará Ethiopia kan ó jẹ́ ìwèfà onípò gíga kan lábẹ́ Kandaki ọbabìnrin Ethiopia ó ní akápò ìjọba ó ti lọ ṣe ìsìn ní Jerúsálẹ́mù ó wá ń padà lọ sílé ó jókòó nínú ọkọ̀ ẹlẹ́ṣin rẹ̀ ó ń ka ìwé wòlíà Ìsáyà. E ẹ̀mí sọ fún Fílípù pé. lọ síbi ọkọ̀ nì kí o súnmọ́ ọ. nígbà tí Fílípù sáré tí ó súnmọ́ ọ ó gbọ́ tí ó ń ka ìwé wòlíì àìsáyà ó bi í pé. ǹjẹ́ ohun tí ò ń kà á yé ọ. ó dáhùn pé. ó ṣe lè yé mi láì jẹ́ pé ẹnìkan bá ṣe àlàyé rẹ̀ fún mi. ó bá bẹ Fílípù pé kí ó gòkè wọ inú ọkọ̀ kí ó ti òun apá ibi tí ó kà nìyí. bí àgùntàn tí a mú lọ sí ilé ìpẹran tí à ń fà níwájú àwọn tí ń rẹ́ irun rẹ̀ kò fọhùn bẹ́ẹ̀ ni kò ya ẹnu rẹ̀ a rẹ̀ sílẹ̀ a kò ṣe ẹ̀tọ́ nípa ọ̀ràn rẹ̀ ẹnikẹ́ni kò ní lè sọ nípa ìran rẹ̀ nítorí a parun kúrò lórí ilẹ̀ alààyè. ìwé ìfà náà sọ fún Fílípì pé mo bì ọ́ ọ̀rọ̀ ta ni wòlíì ọlọ́run yìí ń sọ ọ̀rọ̀ ara rẹ̀ ni tàbí ọ̀rọ̀ ẹlòmíràn. fílípì bá tẹnu bọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ láti ibi àkọsílẹ̀ yìí ó wàásù ìhìnrere jésù fún bí wọ́n ti ń lọ lọ́nà wọ́n dé odò kan ìwẹ̀fà náà sọ pé. wo omi kí ló dé tí o ò fi kúkú rì mí bọmi. fílípì sọ fún un pé bí o bá gbàgbọ́ tọkàntọkàn ẹ̀tọ́ ni. ó dáhùn pé. mo gbàgbọ́ pé ọmọ ọlọ́run ni jésù kristi. wẹ̀fà náà bá pàṣẹ pé kí ọkọ̀ dúró òun àti fílípì bá sọ̀kalẹ̀ wọ́n lọ sínú odò fílípì bá rí bọmi nígbà tí wọ́n jáde kúrò nínú odò ẹ̀mí olúwa gbé fílípì lọ ìwẹ̀fà náà kò sì rí i mọ́ ó bá ń bá ọ̀nà rẹ̀ lọ pẹ̀lú ayọ̀ ní asotu ni a tún ti rí Fílípì ó ń wàásù ní gbogbo àwọn ìlú tí ó gbà kọjá títí ó fi dé Kesaria.